ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل العقدة من لساني يفقه قولي إذ تبعدون ولا تلعون على أحد والرسول يدعوكم في أخراكم فأصابكم غما بغم لكي لا لكي لا تهدموا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون أعوذ بالله من الشيطان الرجيم إذ تفعلون ولا تلغون على والرسول يدعوكم في أخراكم فأصابكم ضما بضم لكي لا تحزنوا لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون yìí adá ọpẹ́ ọba ọba Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ kóòrùn ló ga jùlọ ọba alágbára lórí gbogbo nǹkan ọba tí lílọ bíbọ̀ rẹ̀ tí ó tẹ̀yìn bó ṣe rẹ̀ àti agbára rẹ̀ òun tó kádàrá pé jímọ̀ àkọ́kọ́ nínú oṣù tọdún yìí yóò ìyàtọ̀ wà láàrin ìjọ jímọ̀ lásán nínú oṣù ìyàtọ̀ wà láàrin jímọ̀ tó wà nínú ṣáàrù Ramadan bí yẹn túmọ̀ wípé Allah subhanahu wa ta'ala ọrẹ ń ta yàdìpèlé méjì lópin lónìí kàmẹ̀já ọ̀rọ̀ ìhàdí tuntun yìí tó wá mẹ́wàá tó lọ́la àbíà omi ìjùmọ̀ á. òní sínú ọjọ́ jílà kan ńlá wà fi ìfà àti ìjàmbá àyà àti kásìkò nígbàjọ́ wà ń bẹ̀. èrú kan ò wá ní ṣe kò ń gẹ́ àsìkò yẹn kó bẹ ọlọ́run àkọ́rùn gbàdúrà rẹ̀ ara yọ mọ̀júmọ̀ ìyẹn ní ọjọ́ jímọ̀ lásán wọ́n lá sí àmà fi ṣáàrì rọ̀mọ̀bọ́ọ̀lù kábọ̀ àsọ ní oṣù rọ̀mọ̀bọ́ọ̀lù tábìlẹ́tì sọ́lọ̀ wá àríwọ̀sọ́lá ní wọ́n rọ̀ lè sọ ìní ń bẹ fún aláwẹ̀ dáwà kí láti hàn aláwẹ̀ ní àdúà ó lásìkò kan tó bá bí ọba aláàtọ́lọ̀ òní sọ pé ń gbà ẹ̀kọ́ di méjì aláwẹ̀ ni ó bọ́ sí jọ jìmà àtọ́ba lọ́sùn àkànnà wọ́ta alá tó bá jẹ́ kókò fásitì yẹn lè dá sí yẹn láwẹ̀ yìí mọ́tà gbàgbé ẹni kọ̀ọ̀kan wa èyí tá a fẹ́ lóra a kẹ́ àmọ́ bàbá bí ẹ̀ èyí a lè sọ fún yẹn a lè sọ fún yẹn tí ń fọwọ́ kà wá lẹ́yìn mọ́tà bàbá bí ẹ̀ tó kù fún wa eléyìí tó wá dánú gbèrè wa òun náà ni àlùjẹ́lẹ̀ onídẹ̀ẹ́ra mọ́tà ní sanwó lẹ́sàn-án bá lè ṣe wọlé dáa tó yìí kí ní dáa tó kí gbogbo ọba ṣe wà yìí kápá láti jẹ́ mẹ́ta tó má bẹ̀rẹ̀ fún òrò pé ṣé o wá lọ́wọ́ àlọ́lù jẹ́ mẹ́ta yìí ṣé wàá gbà wá ní. ìrò ìrò orí ọmọ mi ẹlẹ́lẹ́yìn kì í ṣe òwò ọmọ aládẹ́là. tó wá jẹ́ sọ ọba alẹ́là bí ìtẹ́ rẹ̀ ṣe gbà ètò ó láǹfààní ó ń gbé wa dó lálẹ́ jẹ́ náà kódà táà ní ẹlẹ́ra wa lá everything will be sufficient there gbogbo táwọn fẹ́ ní òkè fún wa bẹ́ẹ̀. lọ́pàá tó jẹ́ pé gbogbo téèyàn bá ti lè wá ní kíni ó wá ọlọ́pàá tàbí lọ́rẹ̀ atọ́lá àlékún àlékún kẹfẹ́ ní ní orí ẹ̀dá ọlọ́run rẹ̀ àwọn àwọn sàhábà àwọn ìyàwó àwọn tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n tó sẹ́yìn tó ti gbọ́ wa ọlọ́pàá lórí àwọn mọ́tàlá kan wọlé kan olóore wọ́n lè ààkìrọ́tù ọ̀rọ̀ ìlàkà ìlàkà ọba tí kì í dátọ̀ náà ẹ̀rù mọ́ dátọ̀ náà wọn lórí àní àwọn ọlọ́ ìpín méjì lọ́wọ́ àná rẹ̀ ọlọ́run níbi tí abáfẹ́ sí rí súwátò láàárín ìmọ̀ràn ọgbà ọ̀rọ̀ àárín ìmọ̀ràn ibi tá a bá dé àwọn òṣùwà hánà wádà alákòóyè gbogbo tó ń sàlàyé fún wa lórí ọ̀rọ̀ gẹ́sùwà tó gọ́sùn ogun uhud wọ́n máa ń pe gẹ́ẹ̀sì wọ́ọ̀sì ìbádìrì wọ́n máa ń pè ní gẹ́ẹ̀sì wọ́ọ̀sì ìbádìrì òdòrò tó fi é nínú ogun tó tóbi táwọn ẹni jà tó tóbi jù tó là kọ́kọ́ òun náà ní gẹ́ẹ̀sì wọ́ọ̀sì ìbádìrì òdòrò. àmọ́ tó mú ibi pàtàkì tó bẹ́ẹ̀ tọ́ba aláàbí wọ́n sọ̀rọ̀ rẹ̀ bíjọ́ méjì mẹ́ta táì sí ipò lórí ẹ̀ òun náà ni tó ṣẹlẹ̀ sí àwọn sọ̀hábà tọ́lọ́ yóò bá bá lọ́wọ́ lọ pọ̀ wọ́n ní ayé ogun ni àwọn náà àbábà ni ó ní ogun ó ní ogun bọ́ọ̀lù àti láyé yìí lọ́ba aláàfin tó wà pé táwa ogun kì í sógun ìgbà ogun ọ̀bẹ bẹ̀bá láti wún wà ṣíṣe ìtọ́nù ní wa òun ló pàtàkì sọ báyìí káàkiri mà èrò àwọn ìyàwó látún ìjọ gbé ayé lọ́ba láti ṣàlàyé kí ló ṣẹlẹ̀ fáwọn sàhábà lójú ogun nígbà tí wọ́n ya pa àṣẹ olólùfẹ́ wọn ga wa lójú sọ pé tó tẹ̀ ìlú náà nígbà tẹ́lú gòkè wọ́n lára tẹ̀lé wúna àlà àhẹ̀dẹ̀ nìkan ó dà bẹ́ẹ̀ lé yẹ̀kẹ́ tó lè dojú kọ́ yẹn bẹ́ẹ̀ tẹ́ wọ́n ń sá lọ yẹn o àǹfààní òfẹ́ ó wá lò wípé wọ́n ò bẹ́ẹ̀ lè èèyàn bẹ́ẹ̀ tí wọ́n lọ lọ súnlù orúkún tí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ ń pè pé ẹ padà ẹ ikú tí ó bá pa ni tó tiẹ̀ tí ibi lọ́wọ́ lè bá yín bẹ́ẹ̀ orúkún ọ̀pọ̀lọpọ̀ gbogbo lọ náà kò sí ibi lè ti bá kú pàdé bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ mo wá jó tẹ̀yìn ìbànújẹ́ lórí ìbànújẹ́ alẹ́gbàmùlà awọ́lù ló tẹ́ ti torí ẹ̀ pò níbi tẹ́ wà ó ní torí ọ̀rọ̀ ayé wọ́n gọ́ọ̀mẹ̀lì ó kọ̀ ọ̀tá tó wá borí ìyẹn ni pé wọ́n léèyàn kan ilé kù méjì kó mọ́ kó bójú ni nípa méje pé ó kò fọ̀rọ̀ yóò kò fọ̀rọ̀ méjì ọ̀rọ̀ yìí wá dàbí afàdápakún ikú lọ atúbẹ̀bẹ̀ gbogbo òbí àdánù àbàdà pakó ikú lọ àdásọnù àtúwábẹ̀tẹ̀ gbogbo òjì ẹni kó lágbára pọ̀ fàtàbàkùn bọ́ọ̀lù lòkàmì lèkẹ́ ìlà àtàsánù mo fẹ́ jẹ́ kí ẹ̀yìn ó kàn láyé orí kẹ́lọ́bà àbánújẹ́ lórí tẹ̀ pàfẹ́kù rẹ̀ wà lára aṣọ rẹ̀ tún àbí torí tó kẹ̀yìn àbí ikú òṣìṣẹ́ ọlọ́ọ̀tẹ̀ ẹgbọ́ ìbànújẹ́ lábẹ́jì ọlọ́wọ́ aláṣù àárọ̀ wá tààlá gbogbo bó ti tẹ́lẹ̀ kò sí kẹ̀kẹ́ tó pamọ́ fún lórí òun ìtàlàyé ẹ̀ fún wa náà ní bọ́lá wa nífẹ̀ẹ́ mù mí dé tó nífẹ̀ẹ́ dání olùgbàgbọ́ òdòdó mo wá ní fa án. ثم أنزل عليكم كلهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان يفعل شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور Allah subhanahu wa ta'ala ó nígbà tí ẹ ṣẹlẹ̀ tán tí kálukú ti kábàámà lórí tó ṣe ọba aláì tí ìfẹ́ bá lómi níjà ìfẹ́ ìyẹn ló ti bẹ́ẹ̀ ó mọ̀ pé tó ṣẹlẹ̀ sí wọn yẹn kì í ṣe wọn ni ó wá ní fún mà anzala alaykum ẹgbẹ́ wo ó lóun wá sọ̀kalẹ̀ fún yín anzala alaykum sọ̀kalẹ̀ bọ́lá ọba aláàbá fẹ́ sọ nǹkan kalẹ̀ látòkè méjì ló máa ń tókè wá. wà fi sàmà ìrísí kòkún wà máa tù àdúrà. aláàbí sábà dá yìí wá tókè nǹkan méjì mo máa ń sísọ kalẹ̀ ńbẹ̀. rísíkù òun á máa sọ̀jọ́ ẹ̀mú fún wa láti bẹ̀. wà máa tù àdúrà ìjà ti máa ti bẹ̀ wá. ó yẹ láwọn sọ́wọ́n ti sábà wá yàtọ̀ sí jíjẹ múmu àánú amáìtìbẹ̀ wa ọlọ́ọ̀bà aláà bí yàgbé tìbẹ̀ wa àánú amáìtìbẹ̀ amáìtìbẹ̀ náà wa ó ní fún ma anzala nígbò pẹ́dẹ̀ anzala alaykum mo wá sọ̀rọ̀ lórí ìkẹ́ni mi bá dùnà mí àmẹ́nà lẹ́yìn ìbànújẹ́ tó kẹ̀yìn rẹ̀ mo wá ní kí lé báyìí kẹ́ bá bàbá kẹ́ bọ́lá ló mú nìyí ó tó wọ́n ṣe ó tó kọ́lọ̀ oya mo bínú sí ọyá ẹ̀rẹ̀ jìyà lọ ní bẹ̀kì sọ́ba tó ń ṣe bẹ́ẹ̀ ìnáwó owó àbárò wọn rọ̀ ọba aláàánú ọba dáadáa ni. ó wọ́n sọ̀kalẹ̀ ní bá wá mi ní amẹ́ríkà kí ni amẹ́rà ìfọ̀kànbalẹ̀ báwo lọ́wọ́ ṣe fẹ́ ìfọ̀kànbalẹ̀ sí wọn lẹ́yìn ń

ojú mi owó àwájú rẹ̀ gbogbo tí ó wá ni ó ojú tàwọn bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀dẹ̀dẹ̀ ọrùn rẹ̀ ọkàn balẹ̀ bẹ́ẹ̀ làgbẹ́bí wá yọ ọkọ̀ rẹ̀ nínú agbógbò ìfẹ́ àtọ̀lọ́lọ́pọ̀ máa bá alówá fún owá ọ̀sù

bọ́ọ̀lù tí wọ́n kò yẹ kìíní ka ìrẹ́nu afọwọ́pamọ́ kò lẹ wà tẹ́lẹ̀. ó bẹ̀rẹ̀ sí gbọ́ ẹ̀rẹ̀ lọ ní wọ́n tẹ̀lé yín lọ́rẹ̀ parí ìjà. kò tọ́ kágbọ́pẹ́ mi wà lójú ìjà lójú ẹ̀jẹ̀ táwa sọ pé òun kù kò tẹ́lú olè ṣe bá fún ìyàbọ̀ lọ. ìyẹn ni pé lórí ìdúsọ́ ti wà méje sí yẹn gbogbo wọn kálukú kàrí pé alákàṣe wẹ̀ sí i wọ́n fẹ́ wọ́n dẹ̀ sùn lọ wọ́n tẹ́ kí ni wọ́n sùn wọ́n ní kí ló lè fi oorun Allah subhanahu wa ta'ala ó fẹ́ kí wọ́n rí báyìí bu agbára wọn àtọ́kọ̀ ẹ̀mí

alọ́dún kí ni ológun ó jẹ kéré jẹ ológun bá báyìí tó lọ́mọ ọdún mẹ́wàá ló wà sáà mẹ́rin jùlé mẹ́ta ọmọ ọdún mẹ́ta láti wọn ògùn lọ bèlè mọ́ àwọn ọmọ ọdún mélòó lọ bèlè mọ́ lọ tó wọ́n máa ń dùn ọmọ tó alọ́sìn náà pé wọ́n yìí fi àlùbàdìrí yìí wọ́n èyí kótó náà bàbá fẹ́ lọ olùgbọ́ rẹ̀ látọ̀dọ̀ àbútọ́lá ó lábútọ́lá torí pé máàmì nà òsí nínú wa ìlà wà fi sàfọ́ yìí àlà sọ́dìrì gbogbo abẹ́ ìlà ju ìjàgbọ̀n lórí àyà wa káńtò gbé ó ní ibi tí kò ń fi ẹ̀dẹ́ ó ní sábàtà fi ìyá bí iṣẹ́ ìfì nìra ara níbi tó gbé ń dé ìgbà tí mo mú lọ́wọ́ báyìí ó sì fọ́lẹ̀ láìmẹ̀yẹ ìgbà so ọba aláàfin ògbé ta wọn kì í so bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ó pa ọ̀tá lẹ́nu mọ́ kò dé orí wọn ó wá fẹ́ kí wọ́n mind wọn ó wá jẹ́ wọ́n tó gbé wọ́n wá sùn. إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء طهركم به ọba aláàrin túnrọ́tò làǹfààní dábàǹkà ó ní kọ́dà ẹ̀ṣú tó sún lọ́rọ̀ lórí ìyẹn ní pé òjò rọ̀ lẹ́ni pé ara wa tutù ara wa yá gbogbo ala mọ alẹ́ gbọ́gbọ́rọ̀ òjò bá rọ̀ lọ́júmọ́ àrùn ìjà ọjọ́ náà àgbọ́ ní yẹ́ òkú yára yìí tó yọ wọ́n lọ torí pé okun ó ti kún okun àwa ni mo fàánú yín mo ní kẹ́sùn rí agbára ọ̀tún mú wá lẹ́yìn ẹ̀kọ́. gbogbo wọn wá kọ́ ni wọ́n sùn gbogbo wọn kọ́ ni wọ́n ríru ohun yẹn bẹ̀rẹ̀ wáyà yẹn ò takò ọ̀rọ̀ àlùkọ̀tánì yìí ìyẹn ni pé àwọn múmi ní òdodo tí wọ́n láníyàn ẹ̀jà tí wọ́n láníyàn àti dáàbòbò ànábì àwọn ni wọ́n ṣe kí ni o àwọn ni wọ́n tó gbé ìyẹ́bí ṣe tọ́ ìfà mo ní kí òbí ó bo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dúró lórí pọ̀tọ́ ìfà tún kọ́lé àhẹ́mù عمتهم أنفسهم يظنون بالله وطائفة àwọn apá kan nínú yín àwọn òtògbé tí wọ́n fẹ́ẹ̀mọ́ tí ò jẹ́ tí wọ́n tògbé apá kejì àmẹ́tò hùn ọdọ́kà wọ́n ní àwùkúsò hùn wọ́n ronú ara wọn tí hàn lọ́rùn lóòrùn kan rẹ̀ ajẹ́pẹ́ tó mú lẹ́mí ara wọn orí kí ló ẹ̀mí ara wọn wọn ò tí ẹ̀ jà fẹ́sìn ò jà fóṣìṣẹ́ ọlọ́run wọn ò jà láti dáàbò bo wọn wọn tó wọn kí ni àwọn òṣòwò ìyẹn ò jẹ́ wọn kàn Ihe ẹ̀rí pé tí òun bá pọ̀ èyí kí ni òmìnirò wọn ìyẹn ni ò jẹ́ kó wọ́n àwọn àwọn

àwọn arìn kankan wá ní tí ọlọ́run à ń ṣe tí ó tí ọlọ́run náà ara máa níyàn ló fi ṣe ọlọ́run tẹ̀lọ̀ báwo yẹn máa ń ṣe bẹ́ẹ̀ táwa ń ṣiṣẹ́ kan lọ ẹ má dáhùn owó kó lọ́rọ̀ ìsìn bá wa tó bá jẹ́ tí ọlọ́run yẹ kó rọrùn jù báyìí lọ rárá o à ń ṣe gbìyànjú má rò pé yóò rọ̀ láti ilẹ̀ ìrùnnúnà ti lára gọ́ọ̀nà bẹ́ẹ̀ láti wọ́n ronú wọ́n ro à ń dábàá tí ò ta sọ́nà tí ò yẹ kí wọ́n dábàá pé àbọ́lọ̀ wo ló àwọn tí máa wọ́dà gọ́ọ̀mẹ̀lì já ìrí àti ìrònú àbá ìgbà mẹ́ta ẹni tí ò wọ́rọ̀ nínú ronú bá wọn torí wọ́n rò pé àtọ́bọ́jẹ́ pàrọ̀ tí ó bá dé káàdáre nítorí ìjẹ́ tó kò yẹ kó lè fi wálẹ̀ kí wọ́n lè pààyàn tó báyìí nínú wa aláwa sọ wípé yẹ̀kúrú rẹ̀ hàn lẹ́rẹ́ ní àbùrù ṣẹ́yìn

Káàkó tó bá tẹ̀lé wa ni ọ̀rọ̀ táwà tún kò ní rí bẹ́ẹ̀. Wọ́n ń tọ́jú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ó ti la la Agbóra ti kẹ̀sí irun. Àwọn ìdílé tó ti wá ìdílé Agbóra wọ́n pa tó pọ̀ nù wọn. Lójú sọ pé èmi mo sọ fún ti tẹ́lẹ̀. àti kájáde àti kámọ́jáde tó ti àtẹ méjèèjì ọlọ́run ní báyìí ìmọ̀lá amọ̀rá kúlàrú ìlà ẹjẹ́ bọ̀rọ̀ kò yíwa lórí ọ̀rọ̀ yóò kò sí mọ́ ọ̀rọ̀ kan dá máa bẹ imú mi ní òdodo tó mọ ọlọ́run tó mọ tó àlùkì àmà tí ó wà sọ pé ẹ̀wọ̀ ẹ̀dá tó ń tọ́ lọ́run fẹ́ gan ẹ má bàwọn tó bẹ̀rù ẹ̀dá kò ọ̀rọ̀ ọlọ́run á sì máa sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ayé eléyìí gbogbo ọ̀rọ̀ tábà sọ láti sáájú láti gíní láti ló láṣẹ níbẹ̀rẹ̀ àti fi àrùn wọ́n mọ̀ ti pamọ́ fún àrẹ́bí wo ní jẹ́ ọmọ ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn wọ́n fi pamọ́ sínú ọkà wọn wọn ò lè tọ́ síta wípé àwọn ti ní márùn kó má jáwọ́ lọ pàdé àwọn táwọn ojú ọmọ ìdílé tọ́jọ́ wá wọn ni ọ̀rọ̀ yẹn èrò yẹn ni wọ́n sọ pé àrẹ́bí ló kó léyìí bá wọn máa láyé ojú nàlá mo tí lẹ́ẹ̀bà يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا أدوى الله ọ̀rọ̀ àti ìròyìn ọmọnìyàn tí ọmọ ọlọ́run yẹ̀kùlú náà ló jẹ́ kí wọ́n máa sọ wípé láwọ́kààlà lànà mínal amúrùṣe ikún ká sọ pé ọ̀rọ̀ tó tẹ̀lẹ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n bá wà ń bẹ̀ ni

ká sọ pé àṣẹ ti wa ìmọ̀ràn wa ló bá tẹ̀lé mi. máa kò sí náà ha hùn ẹ̀. ó dá wa lójú tó lè pa wá ń bí. ẹ̀dá ló fi ọlọ́ọ̀bà lọ sọ. قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم الله سبحانه وتعالى وصفه وكل وتوكل سنة يمين ìwọ wá sọ síta ẹ má rò pé àtọ́kù ṣe ṣàdédé kú o làwọn kún tún fi gbòòrò dìkún tó bá jẹ́ pé ilé rẹ bá wà bẹ́ẹ̀ jáde bẹ́ẹ̀ ṣe o. فبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم فبرز الله أكبر ìyẹn ni pé báwa gbà kí nǹkan wọn hàn kébẹ kí nǹkan hàn láì ìyẹn ni pé kì í ṣe pé ikú kì í ṣe pé ikú yóò yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá báyìí fún ara irọ́ ìlẹ́gbẹ̀rẹ̀ ayé jáde ní ilé yóò wọlé wá báyìí tí ò ní sẹ́ni kẹjọ sàtàmà ẹni wo àlẹ́bí kùtìbà àlẹ́ ìkèrè kọ́tìlù ẹni tọ́lọ̀ ń bá kádà ara rẹ pé ọfà ni ó fà á nínú ilé ọ̀rọ̀ òjò bá ta ẹni ó lè dáàbò rẹ̀ òsì làwọn olùkọ́ bọ́ sọ fún wa pé àlàáfàrù láyé ní ọ̀dàrù.

ìtọ́ra lọ́dọ̀ Yorùbá Yorùbá sì gbọ́ yé o oògùn gbẹ́kúdé arọ́bí eléyìí tí o bá ń bá káàkiri rẹ kìí tó ń tó yẹ kí mú mi ló bá wọ́n ṣe o torí wípé kò sọ́nà àti tí wọ́n gbà tó kọjá ọ̀nà àsìkò tọ́lọ̀ ń bá sára àlàpẹ́lẹ̀ ó lọ yóò tó ní ó lọ. Àìyábẹ́ ẹ̀sẹ̀kúnmọ̀rún olórin kúmọ̀lẹ́mọ̀ òtún ara òkun tún bí búrú ṣe mú ṣayẹrẹ. Ìdáwọ̀ olópọ̀lọpọ̀ ọ̀gbà tó bá jẹ́ wípé kí ó wà bẹ́rí kí a ní ẹmọ́ omi náà rá, ẹmọ́ ìtọ́ wà ní agbolo, ẹmọ́ ìtọ́ wà nínú pọ́ọ̀tì, ti

owó táyọ̀ àti sòsì ó sì máa la àbájọ náà ló lọ́nu. mo rí èbó tí mo tíṣù tí ń tí mo ń jùmọ̀ tó fún mi èbó tó agolo ẹ̀hún bá káńtà mọ́mú mi mú ọ̀rá ó bá kí nìkan ń tà wọ́n lọ. wọ́n kú òye kéèwọ́ kú. àmọ́ torí pé ètò ọba adẹ́ta ni lórí wa. bá àwọn ń sọ́ra àwọn àwọn sẹ́lẹ̀ pé tọ́lọ̀mbá ní ti fẹ́ lórí kí yóò bí bá ní àwọn sọ́ra bẹ́ẹ̀ tẹ́ ò rí pé tẹ́ bá wà nínú ilé tí gbogbo wá múra kankan pa pẹ̀lú bọ́glárì tí bọ́glárì ga jùlé lọ àwọn nàìjíríà ní eh fẹ́ǹsì ga jùlé lọ bọ́glárì níwájú ilé wọ́n tún ti ń ṣe bọ́glárì torí sílì ní ìsìn bó la ń bá lọ òdarí àwọn ìwádìí ẹ̀ kò tí ẹ̀ wá lé náà kò fẹ́ni tí ó wà báyẹ̀ nínú bọ́gláàrì mọ́ wọ́n pèèyàn jáde lóyá mr man ẹ sí lẹ́kùn yẹn fúnra rẹ̀ ló lọ mú kọ́kọ́rọ́ tí ó lè kíni. inú pípẹ́ wà yẹn kò lè nínú ikú láwọ́kú tún fi jí bẹ́ẹ̀ gbogbo mẹ́ṣọ̀ lẹ́ní kódà ẹ lo electric fence ẹ tún wá lọ ra àwọn detective dog táwọn máa ń gbóòórùn kátẹ́gùn bá fẹ́ lásán wọ́n máa rú atẹ́gùn kì í ṣe làbára balẹ̀lẹ́ni kùtìbà àlẹ́ ìrìnlẹ̀ ọtí lùdí kò wà máa ilẹ̀. ìlàbàdàn ọjí ìhìn kódà ibi tẹ́ bá rọ̀pọ̀ kùtì báyìí yóò tó kí ni. ìyẹn ni wípé dídọ̀ra mọ́lẹ̀ tọ́pọ̀lọ́ ń dọ̀ra rẹ mọ́lẹ̀ kọ́ ní o ọ̀gà lórí kíkiri o mọ́ta ìyẹn ètò ọba ni pé ó ti kádàrà kú mọ́ wa láti máa tọ́ bọ́bá tó gbé kalẹ̀ fún wa. قل إن الموت الذي تفرون فإنه منه تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فقوى بيت كتك لكم وانصافون tí ó rẹ̀ táwọn ọwọ́ ogun sọ ìyẹn ni pé ẹni tí ò lógún nínú wọn kódà ìlànà lọ́jí ìhìn tó bá pẹ́jọ́ yẹn ló tu ọṣẹ tó bá wà nínú ilé pẹ́jọ́ yẹn yóò ti ni yóò lọ fún pàtí kò sọ́gbọ́n ohun tí ó gbé jáde ni yóò gbé jáde yóò bá nìkan lè mímọ̀ ọlọ́run tó tún ni ẹ̀dá kan ẹ̀dá lọ sí lágbájá ẹjá lọ nígbà wọn ah ẹ má bínú sàárà ń ṣe mi sàárà ń ṣe wọn wọn wà lẹ́kí mi jáde ah ẹjá lọ ah, ní sàárà ah wọn ní ìrònú tí ó dáa ta ló sọ pé sàárà ibi tí jáde lọ ní kó ṣe kí torí wípé àwọn tó ní tí ó bá jáde yẹn wọ́n ti ń palẹ̀ kí á máa rẹ̀ jẹ́ gbogbo ẹni bá lọ bá yẹn sábà sọ fún pé má jáde má rìn àjò yóò bẹ́ẹ̀ bá fẹ́ jáde tó bá lọ wò pé alábòókè lọ àbí má lọ àdábì ní pọ́ọ̀tì déètì ní obìnrin ìgbà rẹ̀ pọ́ọ̀tì kí wọ́n dé pọ́ọ̀tì náì mo ti gbọ́dọ̀ náà kí ọba aláàmì nígbà rẹ̀ tó bá yẹ lọ bìkan tó sọ wípé tẹ́hùn lọ àbí má lọ gẹ́gẹ́ bí àwọn amùnáàtì kíkẹ́ òyí pé káàsọ báwọn bá wà lẹ́ni ikú òdíje gíní ọba aláàrínlára sọ wípé gbogbo kìkì ìsábá wà bọ́lá lórí bẹ́ẹ̀dì ikú àbáwọn bẹ̀ Ọba aláàrin mo ni. Wọ́n ní ìlú máa ṣe ìgbọ̀n máa fi kún un. Mo sì fẹ́ mo bẹ́ pọ̀ mẹ́kò mẹ́ wọ́n wọ́n ọ̀run àìyíwò ìwé títà wọ́n ti jẹ́ ìwé láàrin ara ń bẹ lórí ẹ̀mí ma so ẹ má jà wa láàmú káàkà bá ní ẹ̀wà ṣe káàkì lọ pàrọ̀ mọ́ إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم الله سبحانه وتعالى ó fún àwọn tí ọlọ́run ní kí wọ́n pò níbi tó fi ṣe ọlọ́run ti ní kí wọ́n dúró ó fún ọlá ìdàrí ó fún ọlá pé àwọn náà mọ̀ọ́mọ̀ ọba láàánú ni bóyá káàdó ìwọ fún ààrẹ tí ó gbé á bóyá kò mọ̀ọ́mọ̀ sí. ó ní ìnànà rí ìnàtàwọ́ lọ omi nǹkan àwọn tí wọ́n sá níbi tá a ti ní kí wọ́n dúró ìyáwó mọ̀lẹ́sẹ̀kọ̀lẹ̀ jàmáà ni níjọ́ tí ìjọ mọ̀mẹ̀ní àtijọ́ kàáfìrí tí wọ́n pàdé ara wọn. إنما استذلهم الشيطان إنما استأذلهم الشيطان Òtọ́jọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé èṣù lórí ẹ̀mọ́ lẹ́sẹ̀ ó tarí wọn kú ọ̀bẹ̀ ni ọba aláwọ̀ fẹ́ fi ọ̀nà tẹ́sù máa gbà bí táyẹ̀ ó fẹ́ sàlàyé fún wa ó ní ìmọ̀mọ̀sà àbára òun ṣe ìtọ́nà bí láàbì náà kẹta ni torí apá kan tí wọ́n ṣe lè fi rí wọn mú kí ló fi fi tàn wọ́n ó fi yòrò yòrò ayé ó fi tàn wọ́n òun ló sọ fún ọ wípé tẹ́ẹ̀ bá ti fẹ́ bí àwọn àmẹ́rù tẹ́wà lójú ogun gẹ́gẹ́ wọ́n ṣe kí ni wọ́n pọ̀ nǹkan ogun náà

pẹ́sẹ́ ìṣe ẹ̀sàn ní ṣé ẹ̀sẹ̀ pé wọ́n gba oore fi ń bẹ lọ́wọ́ wa wọ́n sọ báwọn èèyàn pé tó fẹ́ láti ọjọ́ èkó yìí sọ lè fẹ́ lò pọ̀ rẹ̀. ولقد عفى الله عنهم sọ lè ṣe kí ni sọ lè tẹ́jú ọkọ̀ tó bá tẹ́jú ọkọ̀ kí ló padà tẹ́lẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́jẹ́ ẹ̀mí máa dẹ́kìlà wá sí bí o tẹ́mà pálẹ̀ ìsàkánu ẹ̀ẹ́dẹ̀ ń fa wá bẹ́ẹ̀ tó máa ń tí ohun wọ́n nílé òjò ọwọ́ fẹ́ gbáyẹ̀ sílé wọ́n wá sọ fún ẹgbẹ́ ẹ̀wá ń bí o bẹ́ẹ̀kì oh, mọ́ ń da mílẹ̀ ń tiyín bẹ́ẹ̀mọ́ tí wọ́n bẹ́ẹ̀kì mọ́ ń da mílẹ̀ sókè tẹ́lù àlá lọ́tọ́ fúnyẹ̀ nílé lóògbò ajájá àfọ́rìtòsí ọ̀jẹ́mọ́ rẹ̀ pẹ̀lú wọn ṣe o. láwọn agbègbè àwọn ọba náà ló ń lépa báwọn èèyàn lẹ̀ ṣògbọ́n ní àádà ṣèpá wọn fẹ́ mú babalá bàbá wa fẹ́ ẹ̀kọ́ tó

ó ní wá o èmi tó rí ìwò dé ìsájú rẹ̀ mo sì mọ̀ nípa gbogbo tí ń bẹnu ọ̀gá yìí ìnílájà lánìyàn náà ṣèyí mo gbọ́dọ̀ parí ọ̀rọ̀ yẹn ni ẹ sọ ọjọ́ ọ̀rọ̀ tí ń sọ fọ́ ipò sí kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ ọ̀rọ̀ fẹ́ ni bọ́kàn mi sì ṣe rí ìwò tó ń sọ fún ọ ẹ̀ẹ́rẹ́ ní ẹ̀ta àbí wọ́n ni fọ́nà kí bá lè sí báyà ní tọ́ bá lè rí báyìí ẹ̀ta ní wà gbọ́dọ̀ tó yẹ wò ṣé bó ti ọlọ́run àbí òbó ti ọlọ́run bẹ́ẹ̀rẹ̀ kan náà báyìí lẹ́ẹ̀ kàn sí sáyà tó bá ti lè ṣe báyìí ló bá tán bẹ́ẹ̀ bá ìṣe bẹ́ẹ̀rẹ̀ ti ọba torí wọ́n ti lọ sí tán tábà lè fi fún ọ̀sẹ̀ wá láyà báyìí wọ́n sọ̀tọ̀ tó tọ̀ àwọn Yorùbá bọ̀rọ̀ yìí wọ́n ti kó báwọn èèyàn torí pé kọ́lá bàbà bọ́ lọ́wọ́ ẹ̀ àdúmọ̀ túpọ̀ àdì lọ́mọ àwọn èyí tó wá jọ láàmà fi gbé wọ́n tí wọ́n tẹ́ onáwọ́n tẹ̀lé trial and tribulation of shaitan the trick of shaitan ọ̀nà tó wọ́n ń gbà fún babalábábá wa òun náà yóò máa lò títí náà káwé ilé gbogbo ọ̀nà tó wọ́n gbà fún èèyàn ni pé kọ́lá bàbà bọ́ lọ́wọ́ rẹ̀

àpọ̀ mọ́ọ̀rọ̀ anyị hùn Allahu akbar bó ti sàmójúkò fún yí Inna Allah ghafurun halim. Allahu inna Allah tó dájọ́ bá bá ń sìn, ghafurun ọba aláforíjì kí ló Halimu tí ò bí rẹ̀. Lámọ́ wà Rahim. Rahim halimun òun lẹ́ni tí ìyára tẹ́tẹ́ bí àjẹni tó rọ́mọ̀ pé àníyàn tó kò ní pé àníyàn tó gbé kú òye àníyàn tó rí kíni torí tọ́lọ̀ àníyàn àkọ́kọ́ ló wá wò mọ́ lára pé ń ní yára tètè fi àjẹwọ́ ń pàtẹ́ mọ́ra torí wọ́n padà tún ṣe dáadáa lójóró gàfúrún ọba aláforíjì ọba oníṣùúrù pé tí ìṣẹ̀lẹ̀ yára mẹ́rù ẹ̀ gbogbo ayọ́ tùbá نعم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا عزا أو كانوا عزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير يا أيها الذين آمنوا nígbà tọ́lọ́ lórí foríjì wọn tán olóògbé gíní ó foríjì wọn tán lọ́wọ́ dókítà wọn ní títò ọ̀rẹ́ rẹ̀ torí pé àlùmúrin òun ọ̀rẹ́ ọlọ́run wọ́n tẹ̀ lóòótọ́ lọ́nà bá ti wá forí bí ẹ̀ kílẹ̀ yóò dì yóò di ọ̀rẹ́ ọlọ́run ara ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n dì padà ọlọ́mọ́sàkà wà náà dọ̀rẹ́ rẹ̀ torí ó ní àwọn wọ̀lé yóò lẹ̀bí na àmẹ́nu ó lè mi ni ọ̀rẹ́ ayò alára ti mọ̀ mẹ́ni lójó tó wá pé yá ayò ẹlẹ́bí na àmẹ́nu mo pẹ̀ ní tẹ́lẹ̀ nígbàgbọ́ tẹ́ẹ̀ ti túbá tí mo ti sàmójúpò fún yẹn lẹ́tẹ̀kúnú Ìdílé káfàrú. Ẹ má o. á ní bá lo káfìrù náà kọ̀ọ̀kan. Ọlọ́mọ ń túmọ̀ sí àwọn tí wọn ò fọ́lọ̀ A máa àwọn àgbà a máa jọ ìtìláàpù káfìrù wà ìrábẹ́tù nìfàkì. Mùnáfìkì ni ó fẹ́ pè wá, ọwọ́ mọ̀ ma lára mùnáfìkì mùnáfìkì nìkan ṣoṣo ẹ lè pè ní káfíìn ẹ ti lè pè ní kíni mùnáfìkì wàlákin lẹ́yìnsà kúlù káfíìn mùnáfìkì wàlákin kúlù mùnáfìkì káfíìn ẹ fílmù mùnáfìkì yìí ṣe gbogbo káfíìn lẹ́yìn pè ní kíni mùnáfìkì torí kò ṣe kò ṣe náà ni kò ní

wọ́n wá sọ fún àwọn ọmọ ìyá wọn adẹ́pẹ́ mùnáfìkì náà lọ́mọ ìyá àwọn akẹgbẹ́ wọn òsì gbọ́dọ̀ lọ ìṣòwádì yìí ọjà wípé àlè ìṣòwádì fíìmù wá sàwọlé ìṣẹ̀kọ́ọ̀dì ìjọba ìyá nínú ìfẹ́ àti kíni àdìsọ́kàn wọ́n ti jọ bí wa ò sọ wádọ́mọ ìyá o ẹgbẹ́ àláwò ọ̀n ti ń tàbá bẹ lórí kíni lórí ìfọ́lọ́lọ́kan ṣoṣo báà bá ti sí lórí ìmọ̀ náà lọ́kàn ṣoṣo ìjọba ìyá bíbí ayé ń bẹ ìjọba bá sì yẹ fi túká báyìí ó tán nù àmọ́ ìjọba ìyá ẹ̀sìn ó lé ju ìjọba ìyá bí lọ torí pé tí ó máa jọ ìjọba ìyá ẹ̀sìn òun náà ni àlèkéwà fi ìtìkọ́d wọlùmọ̀wàdà ìjọba ìyá àdìsọ́kàn àti ìjọba ìyá kí ni ó ìnígbàgbọ́ àti ìnígbà rẹ̀

abẹ́ ìtẹ̀lé wọn lóògùn lọ́wọ́ kánú ìdáná nígbọ́ tí sọ fún igbó kẹta lójú ogun káàkọ́ fẹ́ ẹ̀bá tẹ̀lé rí tẹ́bá tó kí ni ó tẹ́bá dúólé lọ́wọ́ kánú ìdáná tó bá jẹ́ pé ọ̀dọ̀ wa lẹ dúó sí tẹ́tẹ̀lé àwọn tí wò lọ́rá lánú máa máa tú wa máa wà máa kú tìlú àbáwọn tí wò tẹ̀ sí ìkú àtọ́ta wọn nípa wọn o ọba aláàbí wọn máa mọ̀sọ̀ yẹn fún wa wọn ò fẹ́ jẹ́ wọn ní ìmọ̀lẹ́ yòókù àwọn tí wọ́n padà dé wọ́n wá bẹ́ẹ̀ bomi sí wọn pé tí wọn ò fi ní ni o tí wọn ò fi ní tẹ̀lé àtàkì lógun ẹni tó fi rírì àbí láwọn kan ló ń dà náà bó bá dẹ́pẹ́ ìbálòsẹ̀ dúró ni máa bá kú fọ́rọ̀rùn kéyìn ó wípé tó bá ti jáde tó tèbí gbà tó tajà tó mutí tó ṣe kíní tó ṣe kíní ká ibà rọ́pò òní kú ìwà ní ìdájẹ́ tó bá jò kónú lé rẹ̀ básìkò tí ó ọba láàrin gbọ́lọ̀ tí wọ́n sọ yẹn lèyẹ́ jẹ́ àdàlọ́ ọmọdé ìgbà àkọ́jà bí olú bí ọba aláàfẹ́ jẹ́ kí àbámọ̀ ó máa lórí ẹ̀mí wọn lórí tí wọ́n ṣe fi olú kéèyàn kábàámọ̀ sí tí ló ṣẹlẹ̀ yìí fẹ́ jẹ́ kí àbámọ̀ lórí ẹ̀mí wọn sọ tí Náà. Wallahu yuhyi wa yumiit. Àbúrò ní ẹ má dá wa lóhùn. Wọ̀wọ́ ọ̀gbọ́n àdáláyé ayà ìdàgbàbá ní fẹ́ǹsì lọ́wọ́ ní kágbàdá wa ń tukú ni. Wọ́n ni underline that statement. Why do we underline that statement? It's because of this a clear statement that Allah Lord use a proper noun without use pronoun so that you be clear about what is determined ó máa ma lo àwọ̀wù olóhúwà لأنه هناك فرق بين هو والله اللفظ بدلالة تفيد على المعبود بحق الذي لا يسند إلى غيره bọ́lọ̀ yẹn òun nìkan ṣoṣo làwọn àlòògùn àìlò lẹ́nu mi ó sì lórúkọ tó tóbi jù láì bí pẹ̀lú ní àbò nìkan ṣoṣo ẹni wọ́n lè lọ́kọ̀ omi kan ṣoṣo ní ó bọ̀ bẹ́ẹ̀ lọ bẹ́yẹ̀ kan ò lè ṣe tó dẹ́pọ̀ nìkan ní máa ṣe lójú olórúkọ rẹ kí ló bá ṣe ó ní àwọ̀rùn ohun àwọ̀ ìlú yìí èmi mo lẹ́gbẹ́ yóò máa gẹ wáyé mi èmi bò sí ló pààyàn alábẹ́ẹ̀ gẹ́t aláwọ̀ àdúrà nínú ń fi ọmọ ìyá wa wúsà mùsùlùmí tí wọ́n fi ga báyìí tó dàbí pé ọ̀nà wọn ó dà kó wà lọ́ọ̀kan báyìí olùgbóló yẹn kí ni mo pè ó ń làjì sọ́kà yẹn àwọ̀wé yóò yí wà lùmí bọ́ọ̀lù wọn ti máa sọ gbogbo tó bá tẹ̀lẹ̀ sáwúsá láyé kí ló sọ lálẹ́ ìkàwó iná wọn lò bàjọ́ ọ̀làdẹ́gbẹ̀rẹ́ mi ọ̀nà wájú àdúgbò ẹ̀dá ẹ̀dẹ̀ múra ẹ̀dá ẹ̀dẹ̀ múra sọ́nà dájì nítorí wọn làbọ́ bẹ́ẹ̀ tí awúsá àtẹ́ẹ̀rí bó ti láàrin awúsá ni wọ́n gbà ẹ̀rí bú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ awúsá wọ́n sọ́gùn bú gbogbo wọ́n

tọ́bá tàbí èkó tí wọ́n lọ wọ́n ni ẹ̀ló sàlábà ní bàbá sọ tí ó sọ ni yóò ní zuwa kò ní sọ pé wọ́n pa èèyàn kan kú fún tí Haúsá bá ti wá lè sọ pé inna lillahi wa inna ó tẹ́ ọ̀rọ̀ parí bẹ̀ so ìjọ́wò ní Yorùbá ìjọ́wò làá fẹ́ débẹ̀ ọ̀ so abùkátà láti máa sábà ń tọ́ ayà yìí mo bí ká ọ̀dá láyìn rẹ̀ pé àwọ́wù ọlọ́run yìí ìjọ́ tẹ́yẹ̀ ọwà sọ pé tọ́ ìwọ wí mí o aláwù ní kí ni o yóò sí wà ìlú Wallahu bima ta'maluna basir. Ọba aláàmì yàtọ̀ sẹ́yìn tí wọ́n ń sọ gbogbo míì tí wọ́n tún ṣe níṣẹ́ bàṣírùn ó ní gbogbo ẹ̀kọ́ نعم ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله لمغفرة من الله ورحمة خير مما يجمعون وصل نعم ولئن آه. متم أو قتلتم لإلى الله تحشرون فبما رحمة من الله لنت لهم ولو كنت حظا غيظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنين وما كان لنبي أن يبل ومن يبل يأت بما ضل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون abẹ́bọ̀ aláṣùwárán wátàlá kójọ mọ́sàlékún dáadáa wa orígun tá a lé yẹn orígun tó lágbára díẹ̀ yìí wa mi ò fẹ́ ká fò ó orígun tó lágbára pọ̀ ni orígun tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá fi bẹ́ẹ̀ pàdé ọlọ́run kò ní bọ́lọ̀ dáadáa kò sírètí fún yẹn bẹ́ẹ̀ bá pàdé ọlọ́run pé lágbájá ló pa orígun tó ń tú ilé kí bọ́ ló ń ṣe ó ń tú ẹbí ó ń tú ìjọ táà lè rẹ́ni táàdìjọ ń kírun táàdìjọ ń gbáwẹ̀ táàdójúkọ bìkan náà ó wá ní lágbájá mò ń lọ bìkan wọ́n ní àárẹ̀ tí ń ṣe lágbájá lágbájá ló wà ń di ẹ̀ ẹni ìyẹn fi wá kú wọ́n wá ń sọ tàìsọ wọ́n wá lè sọ wípé wọ́n ní lágbájá ló pa ẹ̀dá kù tí ìyẹn bá gbọ́yàn láti ta tó yẹ kéèyàn lè gbé wálé ẹ̀ẹ̀lẹ́ bá lọ́dọ̀ àwúsá àwúsá wà sọ pé ẹ lágbájá so bẹ́k ìbọ́ládé kí ni wọ́n ń pè wá lólùgbàgbọ́ òdodo sí sáà nígbàgbọ́ pàkọ́lẹ̀ ni níjọ́ òrìyẹ́ tó fẹ́ yé wa níjọ́ òrà tó fẹ́ gbára lọ́ba tó dá wa débi wípé èyí tẹ́lẹ̀ wọ́n wà lórí ẹ̀ tí nǹkan bá ti wá ti wá àkọ́kọ́ níbi táàkọ̀kọ́ gbé sí ọjọ́ àtàgbé sí pé lábàdá pa ọba aláwa ní ẹ̀wá ọmọ tó lè fún ìsàṣeyọrí tó ti é òun ni wípé tí fún ọba ti ẹ̀pà àyàn tí ó fi láṣeyọrí orí ìbòlí púpọ̀ palẹ́ lórí Wọ́n wọ́n lọ́wọ́ kò sí tún ẹmà gbọ́dọ̀ sọ wọ́n lẹ́yìn tún sí tẹ́bí ilẹ̀ ni àwọn mú ọdún. من الله ẹni tí wọ́n bẹ́ gbomi sí ilé yìí tó gẹ́gẹ́ lógún mi ẹ bá táwọn lóru wọ́n là ń kù sí ní tún àwọn tí wọ́n pa bí ìṣẹ̀bí ìlúbà tó bá ti jẹ́ torí tòun ọlọ́run ni àwọn múùtùn bàbá ti ẹ̀fẹ́ wá wọ́n bẹ́ lógún òráyè lọ wọ́n padà wá kú sórí bẹ́ẹ̀dì náà tó dún kí ni lójú ọ̀nà tọ́lọ́ bọ́ọ̀lù ẹgbẹ́ máa kú sórí bẹ́ẹ̀dì lójú ọ̀nà tọ́lọ́ òun náà ni kéèyàn wà lórí sick bed ó ti gbà pé ọlọ́run ló kí ni o ọlọ́run mú wa ọmọ lọ àmákanú tẹ̀lé tó fi ti fẹ́ bàbá ìgbẹ́bí tàbí wá rí wípé àtọ́ta káàkiri ọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn sásọ ọ̀bọ́lá ọmọ yàrá fún wa níbi rẹ̀ yìí kò sí ní o fẹ́ lo ní ilẹ̀ rárá ọjọ́ ìyọmọ ìyá mi nú ẹ̀sìn gbogbo ń fẹ́ bá rí tó bá tọ́ ní kẹ́sẹ̀ kí ni o nìkẹ́ máa ṣe ẹ̀rú àníyàn wọlé bá lọ àníyàn tó ojú ọ̀nà ẹ̀sọ̀ lọ́run wọ́n là ń kù sí ní tún sábà pa ẹni tó tọ́ lẹ̀sìn àwọn mọ́tò abẹ́kú sórí bẹ́ẹ̀dì lámọ́ òbí ọdún nínú wọn àforíjì ni ó jẹ́ látọ̀dọ̀ ọlọ́run wọ́n rẹ̀ àti ìkẹ́ wọ́yìnrún mímá ẹjẹ́ márùn-ún kẹ́yìn wá kúrùkú yẹ olóore ju táwọn tí máa yé lọ olóore ju gbogbo táwọn èèyàn kójọ yẹ lọ wọ́yìnrún mímá ẹjẹ́ márùn-ún olóore ju tí wọ́n kójọ tí wọ́n padà tó kú lórí ẹ̀tún nígbẹ̀sán وَإِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ nígbà tí ó sọ lẹ́ẹ̀kan ó ló wọ́n kò sí ní tún ó mọ̀ pé sáà náà ní pé wọ́n pa ọ́ ó sì yẹn síwájú lẹ́ẹ̀kan àdé ó wá fi mú tún kẹ̀kú fún ayé ó fi yẹn sẹ́yìn nígbà tí ó wá gbé padà ó wá rẹ̀ wọ́n láyé mú tún Àgbọ́padà jájí kípa lọ́dún ogun. Ìlà ń rọ ní tó ṣàrù. Ẹ má jà sára wa, àfẹ́ lórí ẹ̀dáàdà àfẹ́ lórí ẹ má jáde mi gbogbo yí padà bọ̀. Ṣẹ̀lọ̀ bá pẹ́ pé ẹni ó ní ojáde, àfẹ́ lórí ẹ má jáde, àfẹ́ nílò ọdọ́ bẹ́ àfẹ́ tó lógun tí ò dé. Là ìlọ̀ wọ́n ì tó Wọ́n fẹ́ wọ́pọ̀ ọ̀dọ̀ mi wọ́n kò jọ sí.

àbùkátà láti tún àníyàn wa ṣe ẹjẹ́ ká kálẹ̀ sí mi ẹjẹ́ kálẹ̀ sí sí mi gbogbo tó ga láyà wa yìí ẹgbẹ́ bí ní lọ fọ́nmílà òsì mọ́ ó nítorí bí wọ́n sọ pé wọ́n bá ti dé rẹ̀ ń bọ́ wà lórí ẹ̀mí ẹ̀rẹ́ nù yóò padà wá kú sínú fúláàgì tí ń gbé wọn. àwọn tó wá ní kí wọ́n ò ní lọ rí àwọn ni wọ́n padà wá sọ fún pẹ́tọ̀ bàbá ó padà bí sí wọn fẹ́ o wọ́n àmì àmọ́ ah, pé ó kùnú fúláṣì náà àmọ́ ah, báwa náà ó tẹ̀ padà wá pé tó wá gbà ní òkà wọ́n bá ìmù tù tẹ́ bá tẹ̀ sí sí wọn lé àwọn kò sí tù àbí wọ́n pààyàn tó bẹ́ẹ̀ sìn láyé láyé ìwọ́dọ̀ ọlọ́run á padà sí káwulẹ̀ tó ní àwọn àti káwulẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ ká sí ni. Fàbí ọ̀hún máa ń mú nínú wọ́n ìdí ń tẹ́lẹ̀ hùn. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين Bọ́díbá wá mẹ́tí ní lọ́lá tí ìbá jẹ́ torí ìké látọ̀dọ̀ àwọn ọlọ́run, ìké àwọn ọlọ́run. Tó ti yé, ohun tí wọ́n ṣe ọ̀rọ̀ òjé wọn rárá ni, ohun tí wọ́n ṣe tí wọ́n sá lójú ogun, àti táwọn kan sọ tí wọ́n sọ yẹn. Tá bá ní kọ́ fi tí wọ́n ṣe rí àti sí wọn, wọn ò gbó. Àmọ́ àwa la wá mọ orí tí wọ́n ṣe.

ولو كنت فظا غليظ القلب إليه من صفة الرؤساء والولاة الأمر التي كانت من صفة النبي إليه من رؤيا النبي تلقى tọ́kẹ́kẹ́ wà táa jẹba lé ilé gbogbo ọgbà kọ́ ní tọ́mọ̀ ẹ̀yí bá ṣe lánàá bí rí àṣìṣì ẹ̀ níjó lè

kásọ pé o sọ̀rọ̀ tí ò nígbà tẹ pàdé ọkàn rẹ wá sí wọn o sọ̀rọ̀ tí ò dáa ọkàn rẹ tó lé wọlé kó o fa sí wọn. ni ra ò ní rí ìyẹn lára rẹ ẹ máa wò ó tó dáa. ìyẹn ní pé àbábí ò jẹ́ kí wọ́n rí ó tún pè wọ́n ni ó pè wọ́n ó yá ó yá ẹ̀já lọ bọ́ọ̀lù àti wá báyìí torí ẹ̀rọ mo kà fún wa ń ó wá tó fún wọn ní gbèrè wọ́n wá kó àwọn oṣù àdá ìhóhùn wọ́n kó wọn dé àdábẹ̀ ti kó wọn dé tẹ́ẹ̀tì bẹ́ẹ̀ fi wọ́n báyìí ó yá àwọn tó bá máa ní ní ẹgbẹ́ kí ni ní wọn ti wájú kí ni sọ́kọ́ pé ẹ lọ kọ́ ń bínú sí ẹ sáàmùra ọlọ́run ó wọ́n ti hà ah, àti ó wá ليس له ولو كنت فضل غليظ القلب لانفضوا من حولك bá lé ewé ló dúró ààrẹ nígbà tí ó ṣe kí ni kò ní sùúrù kò jẹ́ kẹ́gbẹ́ rẹ̀ ó rọ̀ tó ti láǹfààdù mi náà lè mọ́ rẹ̀ sílẹ̀ kò lè rí ìyàwó fẹ́ kò sẹ́ni tí ó fẹ́ torí pé yóò máa dáná dáná ni nígbà tí ó bá lè ṣe kí ni èèyàn lè fọ́ mi wọ́n lò fẹ́ rí dáadáa lára rẹ̀ náà ẹni ó dá sọ bẹ́ẹ̀ dáadáa tó tán ẹni tó lè kí ni tó gba obìnrin ó lè jẹ́ ni ó lè sinmi dáadáa ó nítorí pé kò sí tó lè ṣe sí láyé tí ó kí ọ kò ní mà bàbá ọmọ fún bẹ́ẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Báàbù Adéwà ṣàmójúpò fún wọn. Wọ́n ti wá mi ọlọ́wọ́ borí jì وشاورهم في الأمر kódà bó ti ṣe wárí náà àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe ṣáwírún fìlà ámúrì àwọn sàárẹ́ tó kù tó máa bá wọn ṣe máa ràn Allahu Akbar oúnjẹ ọlọ́run ibi tí mo láàrọ̀ rẹ̀ rẹ̀ tó yẹ kò tó fi kó wọn bàbá mọ́ra mùṣáwárà kápòkè mùṣáwárà wọ́n ní ká mẹ́bí wọn bá wọn sàárẹ́ ṣe sáwárà àti sáwárà min aṣọ lọ́kùnrin ṣẹ̀ríà nínú ìpìlẹ̀ ṣẹ̀ríà ní káwọn ṣe kí ni

wọ́n kọ́ wà lábá wà lọ bá wọn ọba aláàrí má ti torí ń ṣe yẹn sọ pé òní ṣe sọ́wọ́ pẹ̀lú wọn àwọn olùmọ́ wà lọ wọ́n wá bọ̀ wọ́n ní ìjà kù káàtà lọ́dọ̀ ẹ̀dá tọba adẹ́là sì sọ fún wà sọ́lá kí wọ́n ẹni ń sàlàyé sẹ́kù rẹ̀ bó ṣe fẹ́ tí ń sàlàyé rẹ̀ fún kí wọ́n tún ní ìmọ̀ràn fẹ́ tún ní kó bá gbà lọ́wọ́ ẹ̀dá àwọn olùmọ́wá pín méjì wọ́n ní ọba adẹ́gbà fẹ́ jẹ́ kó fi lélẹ̀ lórí àwọn àlùmọ̀ tí ń jẹ lẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n ń sàlẹ́lì ọlọ́ káwọn olè máa lò pé àwọn ṣáwírùhùn fi àmìrù ṣáwírùhùn fi àmìrù máa bá wọn deliberate torí ẹ̀ wọ́n níbi bọ́ọ̀tù wá ṣe ṣáwọ́rà pẹ̀lú wọn ó ní pàtàkì jùlọ tó bá ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ tí àṣẹ ìwà látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀ ń fi ẹlẹ́lẹ̀ pé you have a choice to make so ṣe tó wọ̀ nígbà yẹn wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣe náà wọ́n lẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ ọ̀rọ̀ tó bá ní pẹ̀lú ọ̀rọ̀ ogun ànábì mọ́ sábà ṣe sáwà pẹ̀lú wọn wọ́n nítorí kí ni tí bá sọ fún yín pé lọ́la o yìí gbogbo alábàbẹ́ ti bambú kí wà lára rẹ̀ tó wà mẹ́ tí mú àwọn arọ́rọ́ ẹjọ́ lọ gẹ́gẹ́ o tá fi láwọn tó pọ̀ jù sáníkà gé bá mú fókè oge tí nǹkan lè jẹ̀ sí wa lára ó bá jẹ́ pọ̀ ńlá bá ṣe sáwà ta tẹ̀lọ́rọ̀ wọn á rí torí pé àwọn náà rí ipe àwàrà àwàrà fún nínú ẹ̀rọ rẹ̀ you have to stand before him torí kókùn yóò lè gba títà tó lè jẹ́ pé wọ́n jáde lókùn yẹn fún ara wọn lọ́ba aláàfin tó bá ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun o máa fi lọ̀ wọ́n wọ́n rí pé ó kárí àwọn along àwọn náà lè rí sense of belonging. فإذا عزمت فتوكل على الله. Bọ́ bá ti wá ṣe sára ẹ̀gbá lọ́wọ́ wọn bá mi o. Tó bá ti wá gbà lọ́wọ́ wọn, kí lọ́wọ́ ṣe? فتوكل على الله. Wọ́n padà وعلى الله إن الله يحب المتوكلين ọba láàrin tẹ́ bá ti pinnu tán ajẹ́jẹ́ta bá ṣe sáwọ́rà tán wọ́n ní tàà bá tó kiri bọ́tọ́ a máa tún pé ti lè ṣe yẹn, táì pé kí ní pọ́tò wá padà fọ́dọ̀ ìlú ọlọ́run bátàlá káì wá padà bọ́dọ̀ tó ọlọ́run táà dèrò ní o gẹ́sù wọ́n tó oòrùn ó ṣe mọ̀ràn gẹ́sù wọ́n tó bábìrì ó ṣe mọ̀ràn gẹ́sù wọ́n tó kándáì ó ṣe mọ̀ràn gẹ́sù wọ́n tó káìbà ó ṣe kí ni ó ṣe mọ̀ràn kò tó ogun tá náà níbẹ̀ lójó ti mara pẹ̀lú wọn ọmọ mẹ́kún aláìlára ti ó ní ìrìnà lọ́wọ́ ìgbórí mú dára kiri ó ní mo mọ́ nífẹ̀ẹ́ sí jùlọ ẹni tó bá ṣe gbìyànjú tó sí ìmọ̀ràn pẹ̀lú àwọn aráalé rẹ̀ àwọn ẹmẹ̀wá rẹ̀ ó wá gbára lẹ́mi ó ní mo mọ́ nífẹ̀ẹ́ sí nífẹ̀ẹ́ sí jùlọ إن الله يحب المسلمين إن الله يحب المتوكلين الله تعالى يا الله وحتى ما نتبع ẹ̀dàkùn ẹ̀fún àníṣojú kan ìkan nínú àwọn ẹ̀gbọ́n wa nínú láyé ta wà yìí wọ́n lọ́rọ̀ tí ọ̀rọ̀ ìmọ̀ ń sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ìmọ̀ ń sọ nípa pé ẹni bọ́lọ́wọ̀n ò bá pa nǹkan tó lè pa òsì àwọn fẹ́ sí àwa ní òkú yẹn láàrin ìṣẹ́jú kan tẹ̀lé wọlé lè dé kan. orúkọ abífẹ́ ń tí ò bá mọ̀ ní adégbéyà adésínà ẹ mọ̀ mi tó mọ́rú níjẹ̀ àti ọ́fíìsà àti english magazine àti dna. gbogbo ọ̀rọ̀ tí àfa ń sọ ó ti wọ ilé ọkàn ló wọ̀ mí lọ́kàn. wọ́n á fẹ́ sọ typical experience. ó yára fẹ́ ṣú ni mo máa wọ̀ ọ̀lọ́run kéde ìpele ẹni wọ nípa ní ìpele ìmọ̀ tí ọlọ́fẹ́ lòdì tó lọ́sùn. Ṣé bá wọ ẹsẹ̀ ní ẹ̀dá tó bá gbé sọ? Mo bá ní ilé ìdájọ́ ní sáfẹ̀ ó ti jáde lábẹ́. Ó jáde lábẹ́ òkú wọ̀lẹ̀. Ṣé orí ìbá ẹ̀ mọ́? Báwo ló ti ṣẹlẹ̀? Tọ́lọ̀ bá ní àsìkò tó ìrìnlẹ́kù. Mo ń lọ sí Port Harcourt láti Àbújá mo wá sùn lọ́kọjà mo ní pé màá sùn lọ́kọjà wá sùn ọ̀dọ̀ mi lóyún lọ́kọjà mo sùn àti ọ̀hún àárọ̀ láàárọ̀ tí mo fẹ́ máa lọ ó ti chíkè fún mi mo gbé chíkè yẹn bí orí títì wájú mi nìkan mo ń gbọ́tàn ní mo láìsàn nìkan mo ń gbọ́tàn ní mo ń jẹ chíkè mo wá dé ìgbọ́dọ̀ tẹ́ bá kó lọ́kọjà. ibi tó ń ní ní bá tí wọ́n wà àyàbá okùn bí twenty kilometre mo ń gbọ́ mo mo ń gbọ́ ní tírù mi fún mọ́tò tuntun tí lọ́ba ní àwọn àmọ̀bà ń ní àyàbá wọ́n wọ́n so gbogbo alátàwà ní ilẹ̀ àwọn kan parí orí táwọn wà ọ̀nà kékeré ni ọ̀nà ìwé wà tí èèyàn so ẹjọ́ ìpé lọ́bá jalè tán àìwé wọ́n gbà tó gbogbo àárọ̀ a máa lọ bàbá bẹ́ẹ̀ máa fóònù ẹnìkan wá tẹ ìdá tí tí wọ́n dáadọ́ ẹni tí ṣe ọlọ́dọ̀ ìparí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ni tó wà nínú ẹ̀rọ wá pẹ̀lú wọ́n ti parí wọ́n ti lọ pé àmọ́tẹ̀ ti lọ gbogbo wa èmi kò kọ́kọ́ tẹ̀ ìwọ́jú kan ní yìí lọ wà lára ìkókọ́ tọ́tọ́ náà èyí kọ́ music yìí lọ àti àwọn ènìyàn wọ́n ti pé àwọn ọmọ kan ti gba ọ̀nà ẹ̀wò ní ọ̀nà tó ti jẹ́ sílẹ̀ wọ́n tẹ́ mọ́tò tó fà tó làwọn kó ìyẹn akẹ́rẹ́ tí pẹ̀lú mọ́tò gbogbo ẹwà ọmọ tó tán dá wọ́n nígbà tí mọ́tò wọn lọ lórí kìí ti fẹ́ kọ́ kọjá ẹ̀rọ kan náà níbi bùrọ̀ ara mọ́tò kan flash láyẹ̀ báyìí wà ní ọkùn rẹ̀ pọ̀tí àbá ti rí ẹ̀dábẹ́ attack wọ́n kẹjọ kọjá so bébí ti kúrò tán kò kẹ̀lí mọ́tò yẹn ó kàn blọ́ọ̀kì ni tẹ́ bébí ò fura a kàn fọ́ ẹ̀mà ìlú gbà èmi wá rò pé tó ń dẹ́rù à kí ló ń ṣe rí kẹ̀ kí ló ń ṣe rí láì amẹ́rin tẹ́gbẹ́lẹ̀ oníbà kọ́kẹ́ sọ̀rọ̀ àdìgbé kí ló kúkú torí kú nù àdìgbẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ ẹgbẹ́gbẹ́ àbọ̀ rẹ̀ gẹ́ẹ̀dì bò amẹ́rin ogun ọ̀tẹ́rù so mo ti jáde tẹ́gbọ́ ti rí bàyẹ̀ láì mo ní kú sílé ìbáàbò tẹ́gbẹ́ mo ní kú kí mo bẹ́ẹ̀ ṣe o kà padà sínú mọ́tò tẹ́rù ìfà yẹn ti pọ̀jú wá ní owó láti mọ́tò wá wọ ẹ̀yìn wá ti mọ́tò kiri bá wá tẹ̀kalẹ̀ àdébọ́tò máa ń fò pàdé láì mọ́tò tàbí mo tẹ̀ ẹ́ pé ọkọ̀ tẹ́lẹ̀ ọkọ̀ gbéra ni ó wá ń lọ báyìí ó wá tún lọlẹ̀ ní òní wájú orí wọ́n ní ìbáyìí tàbí mo máa ń lọ lọ kí mo bẹ́ẹ̀ ṣe inú ilé máa wá rẹ̀ bá àzọ̀ mo bẹ́ẹ̀ dé wá rí ọ̀nà kan irú òjò ni wá gbẹ̀gbẹ̀ wá gbẹ̀gbẹ̀ rẹ̀ pẹ̀lú ìbá àbáyìí ó máa lọ agàtún bá tẹ̀lé mi sọ̀rọ̀ ọ̀rọ̀ bá jí ìjọba ti bá tẹ̀lé mi ọ̀nà bá blọ̀ tó bá tọ́lá blọ̀ mo bá jáde ọ̀pọ̀ òbẹ̀lẹ́ kí bọ́ sẹ́lẹ̀ áti áti ìtókè kòkò ní ti dá abánikọ̀ bọ́wọ́lọ̀ lọ wọ́n ní pé sójà ní ọdún tó ń pé mo pé gàí lọ́dẹ̀ pé ń sínú rẹ̀ fún sójà ẹ́ kíkẹ́ àti kí ìsinmi wo àti àìsí mọ́rùn pé sójà ní mo pé mo sì níbọn wọ́n ní ìbọn rẹ̀ dà

ó kà wò báyìí ó kà ṣe báyìí ó kà fún mi lẹ́sẹ̀ fáà ó kà fún mi ní màá lẹ́sẹ̀ kí ló dé tó fi fún mi wọ́n kẹ́ẹ̀mí táàbà àtàkùn ní ètò ọgbọ́n rẹ̀ fẹ́ ìgbọ́n bá tó ẹran ní jọwà ní so nígbà tó wá sí ìgbà ẹ́ tó ó tó tẹ́ẹ̀rí àtìṣọ́lọ́ àtọ́lọ́ ti gàdá ara wọn tẹ́gbà tẹ́bẹ̀ mi tí wọ́n ń rí ìrírí sí ìka nínú ẹ̀sẹ̀ ètè wọ́n wá jáde bí pọ̀ tó wù yẹn ti bá tẹ̀wọ̀n pàtí wọ́n mú yẹn tẹ́lẹ̀ ní sáyìn ìbọn láàrùn òkú wọn ti pa ní tó o pàtẹ́ pọ̀gbọ̀n tí wọ́n fi gbé ní kó sí lẹ́gbẹ́ jáde tó fẹ́ tó wá ní pé ń pọ̀ ah, ẹni táwọn olùkọ́ ìpàdé kò mọ̀ kú wọ́n ti di pé mọ́tò ẹ̀ lọ́kùn ọmọ bá mi you never die ìbí tẹ́ ọba jẹ́ òṣèrò máa ṣe ọ̀nà máa ṣe ẹni ẹ̀jẹ̀ ti lẹ́tàn ọ̀tún ìfọ́lọ̀ lájú kò tó